I be a year From the street I know they slow. From Ojo to the world, oh, yeah, mm, Started on my own. Now I end up on your ready, ready, on your TV, see me, oh, yeah, hallelujah, méje, méje, òṣè. Orúkọ mi ni Crayon o. Sọjí, Sọjí ara ẹ̀. Ọmọ ọmọ Èkó ni mi ò má lọ gọ̀ ọ́, Sọjí. Orí orí orí eh, orí tí mo kọ̀ six singles mo drop so ẹ máa feel ẹ ó bá àgọ́ ó plump gan má gọ̀ sọ́jí tí mo ti kọ ayé o iṣẹ́ ti gbọ́ ayé o má lọ ẹ lọ gbọ́ ayé o kí ni mo sọ ní ayé o mo ń try láti make everybody believe pé everything is possible kò sí nǹkan kan lórí tó ga bí ju tó ga ju olúwa olúwa lè ṣe anything for anybody so just keep believing and keep working tí mo ti wọ sí maven and ó wà very hectic but. I'm grateful to God that everything mo ti dreamt about, everything mo ti mo ti lálà fún, mo ṣiṣẹ́ báyìí báyìí and mo thank God for everything. Olúwa, Olódùmarè bless me, Olódùmarè bless fans me, and I appreciate it. To repay, in by tí mo wà ní hood, àwọn friends me, Yorùbá ni wọ́n that's why it's about to gbọ́ me, mi, mo máa ń gbọ́ Yorùbá díẹ̀ díẹ̀ sí báyìí. Yorùbá ni like wọn ti Yorùbá torí pé wọ́n very welcoming and very nice to me so mo like àwọn ti Yorùbá no cap so number five mo like láti play ball mo like mo play ball bí wèrè tó bá ti lọ sí òdùn tó bá lọ gbọ́ pé ta ni Kútì wọn máa sọ fún ẹ Sọjí mo like ball. four mo like láti ka bible uh, number three mo like mo like ẹ̀fọ́ ẹ̀fọ́ rírò pẹ̀lú àmàlà ah, àmàlà ọláìyá ah, ọ̀rẹ́ má pa mí náà. Eh, mo láìkí láti wo àwọn movies kan bí yorùbá torí pé Lambert máa pọ̀ ń bẹ̀ so mo láìkí láti wo movies yorùbá so Lambert máa pọ̀ ń bẹ̀ eh, mo láìkí mo láìkí èkó torí pé èkó mo dàgbà èkó náà bí mi sí èkó mo ṣe everything sí èkó ni mo ti chase dreams mi so mo láìkí èkó gan-an number two mo láìkí. Um, um, mo like láti play video game mo like video game a lot ah, lórí lórí PS4 mo crazy gan mo crazy gan má lọ wá mo crazy gan and eh, number one mo like mo like láti pay tight mi torí pé olúwa ló lè ṣe olúwa ló bless mi olúwa ló wan bless everybody so mo like mo pay tight mi mo mo like God pa pé ah mo fi God ṣeré o ti yé blessings so advice mo lè ṣe anybody ẹ̀yin ẹ̀yin artist don't come up it may not come up torí pé i'm just getting started so advice mi lọ gbọ́ ayé o lórí ep mi bá ti gbọ́ ayé o lórí ep mi máa mọ̀ pé everything is possible láì ṣe anything láì ṣe anything everything is possible just keep working ẹ ṣiṣẹ́ ẹ ṣàṣẹ ẹ má sùn ẹ má ẹ má lọ wé ẹ má lọ dúró sí gọ́ọ̀mẹ̀ntì gọ́ọ̀mẹ̀ntì ò send anybody ò sọ jí hustle your way out and make sure say at the end of the day you make money for yourself and make sure you build your own system ó ti yé sọjí ayé tí èmi create way dey for everybody sọjí if i wasn't doing music ah mo like a bọ́ọ̀lù ah I field wọ́n ń pè mí kò tí but sọjí bá ti wọ́n fit buy mo gay gé wọ́n máa gé ẹ̀ pa sọjí i like football pa i ma watch football every day of my life so mo like ọmọ more, ọmọ more, mi ah I'm ń ṣe anything mo lè play ball mo mọ play tennis anything to tó wà fun tó wà okay mo mọ ṣe ó ti yẹ Sọjí. èmi ni gómìnà èmi ni sẹ́nitọ̀ ṣe ń gbọ́ èmi ni kọ́mọdọ̀ ṣe I get everything you need there is no more money wa orúkọ mi ni crayon aka wa wa wa Sọjí ẹ tẹ̀lé Orísun TV lórí platform anywhere Instagram Facebook Twitter Sọjí ṣe ń gbọ́ tún ṣe kí ni episódio.